ọmọ yahoo fọkọ̀ pààyàn mẹ́ta lákùngbà àkókò díẹ̀ ló kù kí rògbòdìyàn bẹ́ sílẹ̀ nílùú àkùngbà àkókò nípínlẹ̀ Ondo lẹ́yìn tí ọmọ yahoo kan fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tẹ èèyàn mẹ́ta pa láàárọ̀ ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí Aláròyé gbọ́ pé ìwakùwà tí ọmọ yahoo ọ̀hún wa ọkọ̀ lọ́jọ́ yìí ló mú kó lọ́ọ́ kọlu àwọn mẹ́ta kan níbi tí wọ́n dúró sí tí méjì nínú àwọn tó kú náà sì jẹ́ ọmọ ìyá kan náà kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ni wọ́n láwọn ọ̀dọ́ kan tínú ń bí ti kó ara wọn jọ tí wọ́n sì fi ìbínú dáná sun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà káwọn agbófinró tó débẹ̀ lára nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn alukoro fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan nípínlẹ̀ Ondo Christopher Olusa ní nǹkan ẹ̀dùn àti ìbànújẹ́ ńlá ní ìjàmbá tó wáyé ọ̀hún jẹ́ fún àwọn ó ní àwọn ọ̀nà tó gba ìlú àkùngbà àkókò yìí ń fẹ́ àmójútó gidi láti ọ̀dọ̀ ìjọba nítorí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní fásitì Adékúnlé Ajásin tó wà nílùú ọ̀hún Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.